sinimá tuntun tá a ní láti lọ wò òun ni àkọlé rẹ̀ jẹ́ àtùpà nígbà tí a rí àwọn òṣèré jàǹkànjàǹkàn tó kópa nínú sinimá àtùpà yìí sinimá yìí dá lórí ọmọbìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Fadérẹra tí gbogbo wa mọ̀ sí Fisáyọ̀ Àbẹ̀bí tí ó sì jẹ́ ọmọ fún Tóyìn Aláùsá pẹ̀lú Ṣọlá Akíntúndé nínú sinimá yìí tí wọ́n ń jẹ́ Mr and Mrs Williams nínú sinimá yìí a rí i wípé fàdérera jẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ nínú sinimá yìí lóòótọ́ ṣùgbọ́n nǹkan ń lọ bó ṣe jẹ́ kó máa lọ fún àwọn òbí rẹ̀ tí àwọn òbí rẹ̀ sì lówó lọ́wọ́ ṣùgbọ́n ṣá nǹkan yí padà ní ọjọ́ kan nígbà tí fàdérera ọmọ wọn mú ọkùnrin kan wálé eléyìí tá a mọ̀ sí Rotimi Salami tí ó sì fi wọn àwọn òbí rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́kùnrin rẹ̀ àti olólùfẹ́ rẹ̀ lóòótọ́ ọ̀rọ̀ ìfẹ́ wọn wọ̀ ní báyìí ni àwọn òbí rẹ̀ ṣe sọ fún un wípé àwọn kò gbọdọ̀ rí i pẹ̀lú ọkùnrin kankan mọ́ nítorí ọmọ kékeré ṣì ni ọ̀rọ̀ yìí ni wọ́n sọ tí Fadérẹrà fi wọ́ọ̀ṣẹ̀ sí bàbá rẹ̀ tí àwọn òbí rẹ̀ méjèèjì sì bá wí gẹ́gẹ́ bí ọmọ wọn tó jẹ́ ní báyìí ni àwọn ẹgbẹ́ Fadérẹrà bínú tí wọ́n sì gbógun ìjà nítorí Fadérẹrà ni olórí wọn nínú ẹgbẹ́ nǹkan bẹ̀rẹ̀ sí ní dàrú fún àwọn òbí rẹ̀ pàápàá jùlọ bàbá rẹ̀ tó fi jẹ́ pé bó ṣe ń jẹ gbèsè lọ́tún ló ń jẹ gbèsè lọ́sì tí gbogbo nǹkan ò sì lọ déédéé mọ́ ìdí nìyí tí ọ̀rẹ́ rẹ̀ kan fi mú un lọ sí ilé babaláwo láti lè wá ìyanjú sí ọ̀rọ̀ rẹ̀ nígbà tí wọ́n dé ọ̀dọ̀ babaláwo ó gbé nǹkan kan fúnra ó sì kì wọ́n nílọ̀ pé nǹkan tí òun gbé fún wọn yìí kò gbọ́dọ̀ kanlẹ̀ ṣùgbọ́n bí wọ́n ṣe ń lọ ni àwọn ẹgbẹ́ Fadérera pàwọ̀dà sí ọlọ́pàá tí wọ́n sì dá wọn dúró bẹ́ẹ̀ wọ́n gba kinní yìí lọ́wọ́ wọn wọ́n sì sọ ọ́ sílẹ̀ láti ba oògùn náà jẹ́ ṣùgbọ́n ní ọjọ́ kan ni Yọ̀mí lọ rí màmá rẹ̀ ní abúlé tí ó sì ṣàlàyé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pàápàá ohun tó ń ṣẹlẹ̀ láàárín òun àti Fadérera ṣùgbọ́n ní kété tí màmá rẹ̀ rí àwòrán fàdérera ni màmá rẹ̀ sọ fún wípé àgbàlagbà ọmọ ni fàdérera jẹ́ àti wípé ibì kan náà ni àwọn méjèèjì ti jọjọ rí wá àti wípé ọkọ àtìyàwó ni àwọn méjèèjì látòde ọ̀run bẹ́ẹ̀ ni ara ṣe fò fàdérera níbi tí ó wà tí ó sì rán iná lọ ju àwòrán náà níbi ìní sinimá yìí parí sí a nígbàgbọ́ pé apá kejì sinimá yìí ń bọ̀ lọ́nà láti mọ nǹkan tó gbẹ̀yìn gbogbo ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nínú sinimá yìí ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa.